yorùbá bọ̀ wọ́n ní apá ló ní iṣẹ́ ìgodó ẹsẹ̀ ló ní àṣẹ ìrìnnà gẹ́gẹ́ aya oníṣàtọ́kùn fún bàtà jíjó gúrú ẹ̀yìn òun ló ní kárukó jẹun ẹnu ló ní iṣẹ́ orin gbogbo eléyìí wọ́n pa kọ́ṣẹ́ pọ̀ wọ́n ní ká pàṣẹ pọ̀ fún àwọn òṣìṣẹ́ tó láàárọ̀ yìí ìní ọjọ́ ajé mo ní ẹ jẹ́ kápá wa kó gbódó ẹ jẹ́ kẹ́sẹ̀ kó yẹ̀nà jẹ́ amúgẹ̀ǹgẹ̀ àyà ká fi ṣiṣẹ́ ká mẹ́yìn ká fi roko jẹun ká mẹ́nu ká fi sọ̀rọ̀ ká sì fi kọ orin gbogbo ilé iṣẹ́ ni nílẹ̀ Yorùbá tòwé ní ọjọ́ ajé mo gbàdúrà pé ajé yóò sọ̀kalẹ̀ wá sọ́dọ̀ èmi àtẹ̀yìn ajé yóò bá wa dọ̀rẹ́ ajé yóò fi ọ̀dọ̀ èmi àtẹ̀yìn yóò fi ṣe ibùgbé ambassador ló ń kí yín cultural ambassador dókítà Olúwafẹ́yìkẹ́mi ayaníyẹ Ọláyínká ìyá àwọn èwe ẹgbẹ́ ká máa fi èdè abínibí ká máa fi kọ́ àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun mò ń kí wa pé a kú ojúmọ́ ayọ̀ ní gbogbo ibi tẹ́ ti ń wo ètò ojúmọ́ ire títì ní ọjọ́ ajé tó yorùbá bọ̀ wọ́n ní owó ní tòun ò bá sílé kẹ́nikẹ́ni kí ó má dámọ̀ràn lẹ́yìn òun kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ owó tà ní sọ̀rọ̀ nípa ajé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ni ìjọba àpapọ̀ òun ni wọ́n fi òǹtẹ̀lú wípé ẹ̀kúnwó owó àwọn òṣìṣẹ́ táwọn òṣìṣẹ́ tán ti ń béèrè fún wọn ni àwọn ti ṣetán láti máa san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ìyẹn thirty thousand naira fún àwọn òṣìṣẹ́ láti inú oṣù karùn-ún lọ ní agbára lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá ìjọba àpapọ̀ wọn tún gbé ọ̀rọ̀ kan jáde wọ́n ní owó tá a máa san lórí àwọn ọjà ìyẹn value added tax tó jẹ́ ìdá márùn-ún nínú ọgọ́rùn-ún tẹ́lẹ̀ wọ́n ní àwọn ò fi kún un o wọ́n ní àwọn ò fi ìdá bíi àádọ́ta làwọn ò fi kún à ń fúnni ní ẹ̀kúnwó owó oṣù a tún fi ń lé orí owó ọjà tí à ń rà báwo ló ṣe rí ṣé ìṣe pé à ń fúnni lóúnjẹ àti ń lòògùn ìyàgbẹ́ à ń bọ̀.